وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítẹ̀síwájú ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam eléyìí tí a ń gbé ẹ̀wọ̀ nínú tíra riyadu salihin tí a fáwa al-imam annawawi tí wọ́n ṣe àkójọ rẹ̀ àti àti parí báàbù báàbù pẹ̀lú ògùn ọlọ́run lénìí a ó wọ báàbù míì èyí tí a mọ̀ sí báàbù taqwa èyí tí ṣe báàbù èyí tí ṣe báàbù ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn àbúwáàbù èyí tó ń bẹ nínú tírà Riyadu báàbù ẹlẹ́ẹ̀karùn-ún ó báàbù muraqaba tí báàbù ẹlẹ́ẹ̀kẹfà tó jẹ́ báàbù taqwa àkọ́kọ́ kí a tó máa tẹ̀síwájú nínú báàbù yìí àtaqwa kí ni tí wọ́n ń pè ní àtaqwa gbólóhùn ni tí ó gbajúmọ̀ dé pẹ́lú mi gan máa ń rò pé báyà ròbá ni ọlágbáyà tákùlá tákùlá o ẹtákùlá o ẹbẹ̀ rò pé báyà ó ti wọnú Yorùbá àtàkùnwa asùlù rẹ̀ òṣùwọ̀n fíìlì ìfitaálà òní ìtì takọ̀ táà méjì ń àwa gbé wọnú ara wọn fún ní ṣádà lọ́wọ́ di ìtakọ̀ asìlù rẹ̀ látara wà kọ́ kéèyàn ṣọ́ nǹkan ni mínàlùwẹ̀ kọ́ ọ̀yà ìdáàbòbò nǹkan tá a bá wá ní àtakọ̀a òun náà ni pé n ti jẹ́ takọ̀a àyẹ̀tẹ́kìdẹ̀l ما يقيه من عذاب الله. náà ni kéèyàn ó wá nǹkan kan láti fi ṣe odi ìsọ́ tí ó sọ yàn níbi ìrìn ọlọ́run takoa ìbẹ̀rù ìbẹ̀rù lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ń fún ní ìbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n láwọn àyè mí inú al-Qur'an ọlọ́run lo taqwa pẹ̀lú ìtumọ̀ èpè gbàtọ́lọ́run sọ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir ni fattaqun nar fattaqun nar allati waqudu an-nas la fattaqun nar allati wàkúdùhà násù wàlhìjára takuwa ń bì sáfù nítumọ̀ ìbẹ̀rù ọlọ́run bó ṣe ká bẹ̀rù ọlọ́run ká bẹ̀rù iná náà bẹ̀ hádà ṣèkì ṣùgbọ́n fatakun náà ayé fatakidu tọ́ọ̀át. وقاية من النار. mú àwọn iṣẹ́ olóore ẹ fi wọ́n ṣe gàgá tí ó dáàbò bò yín kọ́rọ̀ yín má bàa já síná àìfàtàkù fàtàkìdù wìkọ́yàtàn mìndùkúlìnà ẹ wá ìṣọ́ àbí n tí ó di gàgà yín tẹ̀fì ní wọ̀nà anabi sallallahu alayhi wa sallam anabi lo gbólóhùn takọ àyínà láti lè fún wa nítumọ̀ tèdè òjíṣẹ́ ọlọ́run ọba ní fataku dúníyà wataku nìsa fataku dúníyà ẹlòmíì ò ní ọlọ́ọ̀ni ẹ̀bẹ̀rù ayé ànábì ní fọ̀tàkù dúnìyà àṣeyìn òkè ojú náà lè yọ ọmọ pé wẹ́ ńbẹ́nu ọ̀rọ̀ ànábì àfẹ́ ẹ̀dá kan wá tù fún wa kí lélẹ́yìn fọ̀tàkù dúnìyà kọ̀sáyé ẹ̀bẹ̀rù ayé fataku nisa àwọn ìyá ìjẹ́ obìnrin ní sàlùbà sàlámù fọ̀tàkù dúnìyà ìtumọ̀ ẹ̀ ni wípé fatahidu tọ́hát ẹ mú ṣíṣe tọ́lọ́hún ní wìkọ́yà tí ó dáàbò bò yín min ọ̀kú ìfì fìtìnà ti dùnìyà kẹ má bàa kó sínú fìtìnà ilé ayé wàtakù nìsá ayé wàtakù fìtìnàta nìsá ẹ páyọ ọlọ́run pẹ̀lú ìmọ̀ tẹ̀láṣẹ ọlọ́run níbi kẹ́ ẹ má bàa kó sínú fìtínà obìnrin obìnrin kún fún fìtínà látòkè lélẹ̀ ṣùgbọ́n ìtẹ̀láṣẹ ọlọ́run àti yíyàgò fún tọ́lọ́run ọ̀fẹ́ a máa kóyàn yọ ní fìtínà ti nìsan ìdá àtẹ́kọ̀ọ́ ìtànpọ̀ ní tẹ́kọ̀ọ́ nínú èdè yorùbá nígbà sáà máa kìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n kò akàn túbà náà ni ìtumọ̀ tó súnmọ́ la fún kì í ṣe pé ìtumọ̀ títa kó wa gbé jáde gangan nìyẹn tábà ní àtakọ̀ ìbẹ̀rù ọlọ́run kọ́ṣẹ́tù láì kọ́ kọ́ọ̀fù láì kọ́ àwọn tó jẹ́ ìsúnmọ́ ìbẹ̀rù ọlọ́run nìyẹn nínú kọ́ọ̀fù kọ́ṣẹ́ ṣùgbọ́n takọ̀ kò tiẹ̀ ní direct àtakọ̀ nínú ìwé kọ́ọ́yà ẹ fi nǹkan kan ṣe gàgá. Si ṣùgbọ́n ká tó wá máa sọ̀yún yóò gùn làbí sọ pé pátákùlà eh, ìbẹ̀rù ọlọ́ ìbẹ̀rù ọlọ́ ṣùgbọ́n nínú ìfọ́síwẹ́wẹ́ àwọn àfáà jẹ́ kó yé wa wípé ẹni tí ń jẹ́ tẹ́kọ̀ọ́ nínú èdè òun náà ni àyẹ̀tẹ́kìdàlì ìsánú wìkọ́yàtàn aw àyẹ̀tẹ́kìdàlì ìsánú máa yẹ kíhí min àdàbìlá kọ́mọnìyàn ó wá nǹkan tí ó dí gàga rẹ̀ kúrò níbi ìyà ọlọ́run kò dẹ̀ sí nǹkan tó lè hánà ìyà ọlọ́run fún yàn ju imtithalu awamirillah wajtinabu nawahi ìtẹ̀láṣẹ ọlọ́run yíyàgò fún tọ́lọ́run òfẹ́ méjèèjì náà nìkan ni n tó lè kó ni yọ níbi kíni o níbi ìyà sọ̀tàn bá ní ittaqullah bìmáàná imtathilu bi awamirillah wajtanibu nawahi ìtumẹ̀ ẹ dìrọ̀ mọ́ ṣíṣe tọ́lọ́hún ẹ yàgò fún ìtọ́lọ́hún ọ̀fẹ́ ìtumọ̀ ittaqullah ẹ̀rí kógún ṣùgbọ́n nínú ẹwà èdè tí ń bẹ fún èdè lárúbáwá ọ̀rọ̀ kékeré yóò kó tùmọ̀ tó pọ̀ yóò kó sínú ló bá yẹ kó táwọn náà bá sọ ní yorùbá yẹ pé ẹbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run náà ni ó mú yàn sí ntọ́lọ́run fẹ́ ìbẹ̀rù ọlọ́run náà ni ó mú yàn jìnnà sí ntọ́lọ́run ọ̀bọ̀ fẹ́ a jẹ́ pé tútú táwa náà tún yẹ ma'nan dimuniyan ma'nan kìí ṣe arafi làtú kìí ṣe gbólóhùn làtú ìtumọ̀ ntí tumọ̀ yẹn bí òun làtú sínú èdè yorùbá lọ́pọ̀lọpọ̀ àyínú alukur'an ọlọ́run máa ń so takwa papọ̀ mọ́ albir bí kọ́lọ́ ni wa ta'awanu ala albirri wa taqwa àfọwọ́ sheikh ibn Uthaymin rahimahullah wọ́n níbi tọ́lọ́run bá dátàkọ́à sọ ìtumọ̀ ẹ̀ náà ni wípé ibtithal awamirila wajtinabu nawahi ìtẹ̀láṣẹ ọlọ́run àti ìyàgò fún ìtọ́lọ̀wọ̀n ọbọ̀ ọ̀fẹ́ wọ́n ní ṣùgbọ́n ibi tọ́lọ̀wọ̀n bá ti dá papọ̀ mọ́ alìbírù alìbírù yẹn wọ́n ní túmọ̀ rẹ̀ wàtàáwánú alalibirri wa taqwa wọn níbi tọ́lọ́run bá ti so papọ̀ báwọn a jẹ́ pé ìtumọ̀ alibir ìtumọ̀ tiẹ̀ òun náà ni imtithal awamirila títẹ̀ láṣẹ ọlọ́run wa taqwa níbẹ̀ yẹn ìṣìnàbù nàwáhì tá a bá ti da taqwa papọ̀ mọ́ alibir aláyàhál ìdánpẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run èyí tí àáfà tí wọ́n fẹ́ máa mú àwọn ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ ànábì wà lábẹ́rẹ̀ yìí ó ń fu wá lára pé ọ̀ràn yan ìmá tẹ̀lé àṣẹ ọlọ́run àti jíjìnà sí ìtọ́lọ́run ọ̀fẹ́ la fi máa ń mọ̀ wípé olùbẹ̀rù ọlọ́run lélẹ̀ kì í ṣe pé kọ́kọ́ sórí. So ẹlòmí máa ń sọ pé kìí ṣe pé nínú ìmúra náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì tán kọ́ torí pé bẹ̀rù ọlọ́run náà ló mú yàn dárùn gbà sí ẹlòmí pé kìí ṣe bẹ̀rù ọlọ́run ní rùgbà má sọ bẹ́ẹ̀ ọ sọ pé kìí ṣe òdo dídárùn gbà sí ní bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n tó bá sọ jásímọ́ báyìí máa sọ pé dídárùn gbà sí òsínú bẹ̀rù ọlọ́run lá nínú bẹ̀rù ọlọ́run ló wà torí pé min imtithali àwámìrìlà nínú títẹ̀ láṣẹ ọlọ́run sọlọ́bù jẹ́ pé àwọn gbólóhùn kan bẹ tá a máa ń sọ lẹ́nu tí ò tọ́ tó sì ń júwe èèyàn gẹ́gẹ́ bí aláìmọ̀kan nínú ẹ̀sìn kódà fáwọn ọmọ sọ ṣé ni kọ́ọ̀bù wa níbi ọ̀rọ̀ ọlọ́run kí wàá ní akálàṣe ò lè tọ́ pé o nìkan kọ́ ni ìbẹ̀rù ọlọ́run mẹ́sẹ̀jì tó fẹ́ páàsì náà ò ti páàsì ewé kí láǹfààní ní kọ́ọ̀bù tó lò tíwà rẹ̀ tí nìkọ́ọ̀bù ò tún ìwà rẹ̀ ṣe ṣùgbọ́n pé wàá rí ọ̀dà nǹkan ọ̀tọ̀ ni pọ̀ tẹ̀ láṣẹ ọlọ́run lórí ìmúra nǹkan ọ̀tọ̀ gẹ́gẹ́rẹ́ a lè sọ pé òun nìkan kọ́ ni ìbẹ̀rù ọlọ́run àbí káwọn pé ìbẹ̀rù ọlọ́run kò pín sí síbẹ̀ wọn ṣùgbọ́n pé kò sí nínú ìbẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ burúkú ni ṣé kí sòkòtò máa kanlẹ̀ ṣé wàá ní ìbẹ̀rù ọlọ́run àmọ́ yẹn tó kó tó ọkàn rẹ̀ ti ṣe fọ́wọ́n náà naam sọ́hì òótọ́ ni ṣùgbọ́n nínú ìbẹ̀rù ọlọ́run ò ní èyí tó ṣeun àníyàn tó bá wá fi ṣe ó kù láàrin òun àti kíni o àtọ̀lọ́run ó gbúdọ̀ sọ̀rọ̀ nípa àníyàn torí pé ọmọ àníyàn ọlọ́run nìkan ló mọ̀ ṣùgbọ́n àfàníyàn aláníyàn ẹlẹ́ ẹ̀ẹ́kàn dárun gbọ̀nsẹ̀ ni kì í ṣe torí tọ́ bó ló ṣe mọ̀ bí kì í ṣe torí tọ́lọ́ ẹ̀ẹ́kàn bójú ni kì í ṣe torí tọ́lọ́ bó ló ṣe mọ̀ alihukumu bi zọhi ntọ́ bá hàn sí wa láàfi dájọ́ ṣùgbọ́n tó bá pamọ́ mufawwadun ilallah subhanahu wa ta'ala àáfà lé ọlọ́run lọ́wọ́ ó kù láàrin ọlọ́run àtẹ̀lẹ́ ṣùgbọ́n ètò bá clear sí wa tá à ní dáná lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó bí alikiyama ká sọ ẹ̀nà wa. imaamu nawawi rahimahullah wọ́n mú àwọn àyà kùránì kan wá tí ń tọ́ka sí ìbẹ̀rù ọlọ́run nínú rẹ̀ ní èyí tó ń bẹ ní suratu al imran a'udhu billahi minash shaitani rajim ó ní wọ́n fi bẹ̀rẹ̀ báàbù yìí ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqati ṣe bó ṣe wà ń bẹ̀ náà naam ọlọ́run ní ayọ́ lẹ́ni na àmánu ọlọ́run ni mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo ìtọ́kùlọ́ha ẹ̀páyọ̀ ọlọ́run akọ́ tọkọ̀tì ní ti papapa pípáyọ̀ ọlọ́run bó ti tọ́ àti bó ṣe yẹ nǹkan méjì olódó lẹ́gbẹ̀ẹ́ ara wọn alìmánu wọ̀tàkọ̀wà sí ń bẹ láàrin ìmánu àti taqwa gbàtọ́lọ̀ ni mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo almosufuna bil iman àwọn tọ́lọ̀ ń ròyìn pẹ̀lú iman ọlọ́run tó sọ fún pé taqwa ẹ̀pá ẹ̀ ọlọ́run àfọwà sheikh ibn Uthaymin rahimahullah àtàwọn míì náà àwọn olùmẹ̀sìn wọ́n ní imani ló bíbẹ̀rù ọlọ́run al-iman wọn ló bíbẹ̀rù ọlọ́run torí pé ìmánì lèyìn ó ní òun ni ó tìyàn ń dì láti máa ṣe àwọn nǹkan tí ọlọ́run subhanahu wa ta'ala tí ọlọ́run ọba fẹ́ àti láti jẹ̀gò fún ìtọ́lọ́run ọba ọ̀fẹ́ lápòjúwe ẹlòmíín bẹ ó lè máa ṣiṣẹ́ olóore kan tán bá pé kí ló tó fi ṣe ó kàn fíìl láti máa ṣe náà ṣùgbọ́n tó ní ìmánì ní ọgbà òun ṣe ń torí pé ọlọ́run pàṣẹ pé ká ṣe nǹkan báyìí ìdí tóun fi ń ṣe náà ni òun ṣe òun ṣe nítorí pé ọlọ́run subhanahu wa ta'ala ó pàṣẹ pé ká máa ṣe nǹkan ọ̀hún lóbi jẹ́ pé kìí ṣe gbogbo iṣẹ́ eré náà la lè túmọ̀ sí takuwa iṣẹ́ eré tó ti wípé ọlọ́run pa wá láṣẹ ká máa ṣe à ń ṣe òun ló bọ́ sábẹ́ takwa so idan imani lèyìn ó sì ní nínú tọ́lọ́run sọ tí ó fi wúyàn lérí àti ṣe so idan ọlọ́run ọba tó ní yá ayọ́ ẹlẹ́dínà àmẹ́nu ó ní mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ìtẹ́kùlọ́há akọ̀tùkọ̀tù ẹ̀páyọ̀ ọlọ́run bó ti tọ́ àti bó ṣe yẹ hakọ̀tùkọ̀tì àwọn èèyàn máa ń ṣe àyà yìí tú ẹlòmíràn ìgbé ọlọ́run ní ká páyọ ọlọ́run hakọ̀tùkọ̀tì pẹ̀lú pápápá bó ṣe yẹ ká páyà rẹ̀ yóò bá bẹ̀rẹ̀ sí ni máa fi wojoojúmọ́ gbààwẹ̀ kí ló dé ìbẹ̀rẹ̀ ọlọ́run ló kàn lébẹ̀ bójò bá ń rọ̀ bó bá ń kírun wájú ta bójò bá dé kò ní kúrò mbẹ́ẹ̀ yóò ní ṣé ọlọ́run ló yẹ ká bẹ̀rù ní àbójò taqullaha haqqa tuqati. ẹni tó fẹ́ kírun nínú mọ́sálásí tó wá síwájú ta bàtà ọdún rẹ̀ sí ni ọkàn rẹ̀ ò balẹ̀ ó kó bàtà òun okò wájú báyìí nígbà fi ti kò létí ẹ ti sọ bàtà dọ́lọ́mù takùnláha akọ̀tùkọ̀tù ẹni tó wọnú ilé wọ́n ti gbóúnjẹ kalẹ̀ ebi lọ pàdé láti ibi iṣẹ́ ìyàwó rẹ̀ gbóúnjẹ kalẹ̀ fún wọ́n ti bomi ìsinwọ́ ó ti sinwọ́ bó ṣe sí oúnjẹ báyìí muhadinu bá pè òun mọ́sálásí Allahu akbar àwọn gbé ìsáàbù aláàbù aláàbù àṣẹ ńlá ọwọ́ ah! ọwụwa ronú ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbọ́n ní pé ah! èwo ló yẹ gbà ah! nínú oúnjẹ ebi ní akọ̀tùkọ̀tù oúnjẹ yẹn sílẹ̀ kí ọ̀nà àwọn èèyàn akọ̀tùkọ̀tù wọ́n sì ìdí nìyí tó fi jẹ́ pé áyà tó tẹ̀lé tí fa wa ìmáàmù Nawawi rahimahullah tí wọ́n mú wá wọn ò sàdédé mú àyà yẹn tẹ̀lé torí pé àyà yẹn ló ń ṣàlàyé akọ̀tùkọ̀tù àyà yẹn ni ó ń ṣàlàyé akọ̀tùkọ̀tù àyà tó tẹ̀lé ni wípé mastata'tum òun ni ayatun mubayyinatun li qawlihi ta'ala haqqa tuqati fattaqullah ẹ̀páyọ̀ ọlọ́run mastata'tum bí agbára yín bá ṣe tó agbára yín bá ṣe mọ́ aya àtàkọ́kọ́ ìtakùlá haqqa tuqati ń àwọn afúnimọ̀ tafsir tàbá àwọn tafsir kan wọ́n ní àyà yẹn olókọ́ sọ̀kalẹ̀ pé ẹ̀páyà ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ lẹ́yìn ìgbà náà ni ìgbà tó wá di pé àwọn sàbẹ̀ di pé wọn ò gé kan náà mọ́ wọn ò wẹ̀ mọ́ ọlọ́run á sọ wàwà fattaqullaha mastata'tum àyà àtàkọ́kọ́ ti wà mansukha ẹlẹ́ẹ̀kejì tó dé òní náà sàkà lọ́pàá àkọ́rẹ́ ṣùgbọ́n ètò fojú hàn wallahu a'lam ìkankan ọ̀pá kan rẹ̀ nu méjèèjì ìkejì ṣàlàyé ìtumọ̀ tàkọ́kọ́ ni hakọ̀tù kọ́ọ̀tì ẹ̀páyà ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ bó ti tó àti bó ṣe yẹ lọ́nà tó fi níkẹ́ ẹ̀páyà àwọn ni kì irú ẹni tí wọ́n ń bẹ́ nìkan jà pé kò ní mọ́ni kó kó bàtà wọlé òun ò mọ̀ pàdé sí wà lórí ẹ̀ sanabi sọlá sọlá ń gbé ẹ kó bàtà yín sáàrin iwájú ẹsẹ̀ yín báyìí kó wọlé àdìsí yóò ṣiṣẹ́ níbi tẹ́rù bá ti ń bọ̀ pé wọ́n fi sínú ọ̀rá kan ṣùfin nǹkan rẹ wájú wa mú bẹ̀ òòrè lóore ju kọ́ máa kírun àwàlá ẹnìkan jẹ́ ọjà yìí lásán o tún fẹ́ẹ́ lè wẹ̀yìn èwo lọ́wọ́ amúbẹ̀rẹ̀ ọlọ́run dúró nínú kó fi síwájú ẹ̀ báyìí pàápàá jùlọ níbi tó bá ti ń páyà pé àṣọ bí ká máa kó bàtà wọlé báyìí o ṣùgbọ́n níbi tá a bá ti ń páyà nǹkan kò sí tó burúkú mú nǹkan rẹ̀ wọlé kọ́kàn rẹ̀ ò lè balẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ jẹun tán ṣe kà á mọ̀ ọlọ́run ó gba ìrun jẹ oúnjẹ rẹ̀ tán la salata bi hadratit ta'am ẹ rí i pé násù nìyẹn ṣùgbọ́n ọgbọ́n orí yóò fẹ́ sọ pé dàkejì rẹ̀ níbẹ̀rù ọlọ́run ló jẹ́ pé hákọ́tò kọ́ọ̀tì páyọ̀ ọlọ́run bó ti tọ́ àti bó ṣe yẹ ayé gbèlè ẹ̀lìmí wàlìbà sọ̀rọ̀ àmọ́yọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tá láwọn fẹ́ bẹ̀rù ọlọ́ tẹ́kàn fi ìyà jẹra wọn àtìrá àwọn tán mẹ́mí báyìí láàrin àwa mùsùlùmí ìbẹ̀rù ọlọ́run náà ni wọ́n ní fattaqullaha haqqa tuqati ìdí nìyí tó jẹ́ pé àyà tó tẹ̀lé àfọwà Imam Nawawi wọ́n mú àyà yẹn wá láti jẹ́ ayatun mubayyina lima qablaha ay fi surati Ali Imran ọlọ́run yá ayọ̀ lẹ́dínà àmánú ọlọ́run ọba ní wattaqullaha fattaqullaha mastata'tum nusratu taghabun ọlọ́run ni ẹ páyọ̀ ọlọ́run mastata'tum bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́ bẹ́ẹ̀ bá ṣe lágbára tó èyí náà àwọn almutahawinun bisha'airidin àwọn olùfojúkéré ẹ̀sìn wọn a máa sá pamọ́ sábẹ́yìn àtàkùlà àmọ́sàtà tó bá kásùnbà mo kí ìṣàìsìn ọ̀tàkùlà àmọ́sàtà ẹ̀tún wà dánwò ní wà lẹ tá à ń kó bíléèdì ìbonu gbàngbò wà tẹ fàtàkùlà máa sàtà tún ni iṣẹ́ kan kọ́ ni fífà tó ń fa náà wọ́n lọ bá gbọ́dọ̀ yẹn bá ṣe máa ní fàtàkùlà máa sàtà tún ẹni tó fẹ́ wọ yunifásitì wọ́n ní five credits lónìí tó fi wọlé ọwọ́ á ní three credits nígbà àwọn àwa lọ ń jà ní a ṣé mi try látàkùlà mọ́sítàtà hmm, jágbára mi mọ́ náà yẹ kí n wọlé sọ́jà fi yẹn àwọn sọ pé kì í kúkú ṣe five subjects ló ṣe táwọn fi sọ pé márùn yìí o kò ní tó bá wá ní márùn yìí a jẹ́ pé gbogbo concentration tá a fẹ́ fún ọ àti fi sábẹ́ márùn yìí ọwọ́ ayọ̀ lẹ o o ṣe kínní o o gbúdọ̀ ní márùn yìí àwa lè sọ ẹlòmíì lè ní mẹ́sàn-án wọn so ìdí tó fi pé wákàtí márùn-ún nafsan illa wus'aha ọlọ́run ò ní sọ pé ẹ ṣe nǹkan báyìí ó ti rí pa àlè ṣe ni ọlọ́run ò ṣe wákàtí márùn kò sí ní ni ọba jẹ ṣùgbọ́n ti mọ̀ pé kò ní rọrùn wa káká sùn bá ta kó tún di aago àbọ̀ ká tọ́lọ́n bá ṣèyẹn bẹ́ẹ̀ ni ọlọ́run mọ̀ pé àlágbára ẹ̀ ṣùgbọ́n èèyàn márùn tó ní akíhun ó ti jàre wa ṣùkámọ̀ lọ mọ̀ sí tú pé pátákó là mọ́sítà tó á tún àwọn nǹkan tó jẹ́ orígun gbòógì pàtàkì inú ẹ̀sìn ká máa fojú rìnà rẹ̀ nínú àwọn àyà tó mọ̀ sí tú tó mọ̀ tún tùkùtù nílẹ̀ Yorùbá ọ̀kàlélẹ̀ àti akànkárìrì máa kádàrú là akàn ọlọ́run ti kádàrà gbogbo nǹkan ṣé ìtumọ̀ rẹ̀ nìyẹn àwọn tamati ìtúlẹ̀ yorùbá nìyẹn ó tún ní kaná tamati kà sọ́ba yẹn ní tí èyí ẹ́ alikari atu gbogbo nǹkan kú ní ọ̀kárí ẹ̀rù rẹ̀ téèyàn bá mọ ọ̀rọ̀ tánàbí sọ lórí irú nǹkan báwọn sallallahu alaihi èèyàn ní dárú wò. من قال في القرآن برأيه ra'yihi falyatabawwa من النار. nar ẹni tí bá lọ ń tú kùránì pẹ̀lú ọpọlọ orí ẹ̀ tí kàn ń bó ṣe wù anábì ní lọ wá àyè sínú nájà òyà lẹ́kẹ̀yàmù so idan fatakula mastata'atun in ti ń túmọ̀ sí ni wípé al-ibadat awit ta'at manutotun bil istita'at العبادات أو العادة أو أو الطاعات ta'at باستطاعة bistita'a والاستطاعة. walistita'a gbogbo nǹkan tọ́lọ́run ní ká máa ṣe nínú ẹ̀sìn pátá ọlọ́run ó so mọ́ gbèdéke agbára wa bá ṣe lágbára sí anabi sallallahu alayhi wa sallam ànábì sọ fún wa pé bá a ṣe ń kírun pé sọ́lé kọ ìmọ̀ tó bá fẹ́ kírun kírun nínà rò fàyín lam tẹ̀sítẹ́tì tó o bá lálàáfíà ẹ́n fọkàn ìdá kí ni jòkó ẹ rí i pé ìsìtọ́ àyẹn nìyẹn mọ́ wàá sọ pé o fẹ́ lo ìmọ̀ọ́nì ọ̀ lálàáfíà ọ wá ní dandan lá ọ̀fẹ́ náà ò kírun ni tó ṣubú lẹ̀ tó dákú ìyá àìmọ̀kan lọ́jọ́ ọ̀hún fattaqullaha mastata'tu torí pé Ọlọ́run ti di pé condition tó wà yẹn tọ́ ìsìtọ́ ààrẹ kò ju kó jókòó lọ ọlọ́run rí bẹ́ẹ̀. Ramadan faman kana minkum maridan aw ala safar fa min ayyamin ukhar ọlọ́run ti di pé ìsìtọ́ ààrẹ ò sí láti gba àwẹ̀ nígbà tó ń bẹ lórí ààrẹ ṣùgbọ́n tí Ramadan bá lọ tán tó bá lálàáfíà. ha ji na nkọ. walillahi ala hijjul bayt man istata'a ilayhi sabila kullu ibadat manutatun bil istita'a gbogbo ìjọsìn ọlọ́run ni a ṣe àti ọ̀pọ̀lọpọ̀ òfin ẹ̀sìn ọlọ́run so mọ́ istita'a istita'a àmọ̀ ń bẹ ṣùgbọ́n àwọn istita'a ádámù istita'a kan bẹ pé circumstances ni ó bi ẹni tó lè nàró padà sí lè nàró kì í bá nà bẹ ó kírun ibẹ̀ láti wá lọ àyàn pé sọlọ́hún ah, ó sì gbà báyìí ọlọ́hún ó gbà fattaqullaha mastata'tu èyí ò dájú kẹ́ mọ́kì kàkà lọ ẹni tí ń bẹ nílé ìwòsàn ọlọ́run kó dákun kó má fa rẹ̀ dèwà mọ́lẹ̀ o gbọ́ ọmọ àyàwó tán bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn ọlọ́run bá gbé wọn dìde o ẹni tí ń bẹ lórí tó wà lọ́sípítù ẹsẹ̀ rẹ̀ kan wọ́n so wọ́n so kejì imú ni wọ́n ti ń fa oúnjẹ sí ṣùgbọ́n màá ti ń ṣe ọwọ́ adébẹ̀ pẹ̀tọ́ bóun ṣe ti káyìí làbá wọn pé subhanallah ìyẹn wà ní condition yìí wọ́n yẹn àfa bú olùlé tó rẹ̀ kódà téèyàn ọba sọ́ra gan àti sọ nǹkan wọ́n bá yẹn lẹ́rù bẹ́ẹ̀ sì ni n tó yẹ ká sọ ni n tó jẹ́ kí ọ̀rọ̀ yìí ó tóbi lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ ni wípé aláìmọ̀kan ni ọ̀pọ̀lọpọ̀ àrùn yẹn kì í kú ṣe pé ntẹ́ni yẹn sọ fún ni pé kó lọ gbómi kó ṣàlùwàlá kì í ṣe pé ntẹ́ni yẹn sọ fún pé kó kọrí mọ́sálásí ó yẹ kẹ́ ẹ wá bí ẹnu léèrè bí ọ̀dà àfa bó o lélẹ̀ ó ṣe wá kírun yọ wá sálàyé fún bó ṣe wá náà kò ní ìdí ọ̀sà wàhálà kankan kó sá máa fọkàn kí báwọn tó bá ní tó bá sì fọkàn kí sọlọ́run ó gbà á wà lọ ayà ìpè fatakullaha mastata'tum ọlọ́run ti di pé ibi tó ká ọmọ nìyẹn ìtọ́lọ́run fẹ́ lò náà ni pé òfin tọ́lọ́run sẹ́mi ọ pàtàkì téèyàn bá wà ní kọ́ndíṣàn báyìí tá a tún sọ pé kó kírun bó ni ní wọ́n tó lálàáfíà ìdí ayò lọ wà tán fi pèrún tán fi kírun tán kò lọ kírun àbí ọ̀kadà ń lọ lọ́wọ́ àsìkò tán pèrún tó fẹ́ ya mọ́sálásí fún súrì lẹ́nìkan tó ní ó ah ó dojọ́ ká sẹ́sàn two hundred naira two fifty gan máa fún yín mò ń kájú pírí òtí láàyè àgbẹ̀ tó bá ti dé central mosque ìjọka yẹn ó kírun òun débẹ̀ tán báyìí ẹnìkan tó sọ wípé fúta five hundred naira pé ah tọ́takùlà mọ́sítà tó àtúntò ah ìmọ̀ lu àyà yẹn ń bẹ̀ wọ́n ìwọ ti gbàgbé pé o lè máa lọ kí táyà ò fọ́ ṣèbó dúró tí ò ní dúró tún táyà ń ṣe wòye àsìkò tó fi tún táyà ń ṣe ìṣẹ́jú mi lọ fi á fẹ́ kírun ìdán ìpáyà ọlọ́run gbogbo ibi tó bá ti ka wà mọ́ ká pa abẹ̀rù ọlọ́run ìtumọ̀ ẹ̀ nìyẹn bó bá yẹ pé ìnira ń bẹ ká ṣe bí ìnira ń bá ṣe fún wa láàyè mọ ọlọ́run ti rá nìyẹn wa ṣùgbọ́n tí ò bá sí ìnira má sọ pé ó ṣe bíi ẹni tó wà lórí ìnira nínú àwọn nǹkan tó wọ́pọ̀ tá a bá nínú àwọn sísí ìyá wa nílẹ̀ yorùbá tí bá pé gbà tí wàásù bẹ̀rẹ̀ sí ní lọ lérí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá àgbàlagbà pé èyí náà ro kírun bẹ́ẹ̀ bá kíyèsí wọ́n máa jókòó kírun ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ìsára àwọn ò yá ni pé kò sí nǹkan tó ṣe wọn pé ah, kó ń kọ ìdá sọ́lé kọ ìdá asúlù ní ká kírun nínà rò ọlọ́wọ́n bá nínú alukóra abdulayi ṣe tán rọ̀jọ́ ọlọ́run wa qumu lillahi qanitin qumu lillah lẹ́yìn alqiyam ruknun min arkani sọ́la wa man fata ruknun min arkani sọ́la batalat sọ́la tó ẹni tó lágbára. láti nàró kírun tó wáá kí níjókòó kò nírun bókibókun ọdún ó taa ta kà fọ́pọ̀lọpọ̀ àwọn àyà ni pé wọn ò mọ̀ ó dúró bìlì jihal ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a bá sọ fún wọn tán tó bá tún wá tọ́ pé àwọn ọmọ ìjókòó ẹ̀sọ́ ṣàṣàìsì náà ṣe o yọ ìyá lẹ́nu ìjọba ìyá kàmọ́ kò ní rákọ́ọ́lẹ̀ pókìrùn láyé àyàfi tó wattaqullaha mastata'tum elu mi bẹ tó bá forí kanlẹ̀ ẹ̀rì yóò na ẹsẹ̀ kan tọtọtọ lẹ́yìn báyìí kí ni tó fà ka lè ká ẹsẹ̀ yẹn bóyá o ṣubú lórí ọ̀kadà àbí kankan àbí kó ṣe pé bóyá ìjà kan ló ṣẹlẹ̀ tán fọ́nkì lẹ́sẹ̀ oríṣiríṣi kọ́tà di pé ìgbà tẹ́sẹ̀ yẹn ọ̀sán sí ẹsẹ̀ yẹn ò nígbà wàá fẹ́ kírun ọwọ́ àná sọ̀tọ̀tọ̀ sẹ́yìn wọ́n wá ń sọ fún wípé àwọn àdájọ́ nínú àdáàbò sujud àní ẹsẹ̀ ọ̀ka ẹ̀ gbé gbogbo ti wulẹ̀ kọ́ká náà ẹ̀ kà lágídí yóò ní pàtàkù lọ́ha mọ́sítọ́pàtó ọlọ́run ti rí òun pé bẹ́ẹ̀ ni ká fọ ọwọ́ nínú ọ̀ràn yẹn nínú orígun nínú ya yà àlùwàlá ni ẹni tí ò wà méjèèjì nǹkan yóò wà yóò wà wọlá gidi náà so ìtumọ̀ àyà yẹn nìyẹn ẹ rí i pé kò sí kankan tó ní àsọ̀lẹ̀ condition tó wà yẹn bó ṣe tó náà ọ̀ padà sí ó ní ìtumọ̀ fàtàkùnlọ àmọ̀sítọ́bà tó táwọn yóò bá wà máa sí àìní kan ṣe ni wọ́n rẹ̀ wọ́n àbá àbúrò ni ẹ̀ lọ kírun ah ẹ bá yàkúlà mọ́ sọ̀tà tún ní bàbá yìí tèmi lọ́ọ́ kí tèmi pátákúlà mọ́ sọ̀tà tún so a gbọ́dọ̀ correct ìtukùtù báwọn yẹn ṣe máa ń tún wa kọ́dọ̀ obìnrin mi bá a débi wípé tọkọ rẹ̀ bá ẹ lọ àfa ẹ̀ dákun ẹ̀ sùúrù pátákúlà mọ́ sọ̀tà lọ́hùn wí o ah, kò ní jọ́ kó sọ̀rọ̀ sọ fún pé kì í ṣètumọ̀ àyà yẹn gan tún le lérí wípé bọ́ bá àwọn condition tó tún le gan náà o tún gbúdọ̀ ṣe níbàámu sí bí kọ̀ǹdíyàn yẹn ṣe gbà ọ́ láyè sọ́jú ni tí àfa wa imam Nawawi náà fi fi àyà yẹn sí kejì takùlọ̀ akọ̀tùkọ́tì ìtumọ̀ akọ̀tùkọ́tì oná ní fatakùlọ̀ ha mastata'tum. wa qala Allahu ta'ala ọlọ́run tún sọ fún wa láàyè mí nínú alukur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní yá ayyuhalladhina amanu. اتقوا الله وقولوا قولا سديدا ọlọ́run ni mo pè yín tí ẹgbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹ̀yin tá a ròyìn pẹ̀lú iman wal iman atasdiq bilqal al-i'tiqad eh, bilqal wa anotoko bilisan wal amal biljawari yazidu bita'a wa yanqusu bil ma'siyah níta ń pè ní iman òun náà ni nǹkan tá a dì sọ́kàn nípa ọlọ́run nípa òjíṣẹ́ nípa àwọn ìwé nípa àwọn màláíkà nípa ọjọ́ kan yìí nípa kọ́dà gbogbo tá a wá dì sọ́kàn yẹn anọ́tọ̀kọ̀ lè lè sàn á sọ jáde lórí ahọ́n ìyẹn ó sọ jáde tó o bá sọ sọ sọ jáde tó o wá ń sọ fún wa pé mo kàn sọ jáde ní ọ̀tọ̀ ní tó wà nínú gbáyà mi là nítorí sọ jáde náà láfi dájọ́ lè lórí. bí kéèyàn máa sọ ní pé Muhammad ni mò ń sìn Muhammad ni mò ń sìn tí wọ́n fẹ́ sọ ànábì dọ́là ànábì sọ ọlọ́run lẹ́mí o ṣùgbọ́n èyí tó ń sọ yẹn òun fi pa ànábì lè rìn là ìtumọ̀ ẹ̀ ni pé o ti sọ ọ̀dọ́lọ́ náà ni kì í ṣe tó ń gbà lérò nìyẹn là ntò nutukobilisan ntò fahàn sọ jáde o. láfi dájọ́ lé yi o bóòlù yìí ó sì sọ pé ànábì lòun ń sìn ó lè ọlọ́run tó rán ni à ń sìn àwọn kíntẹ́ẹ̀nì àwọn náà máa ń ní àwọn ń sìn Jésù sòkòlọ́n kọ́ sọ wá bí sísìn ẹ̀dá ọmọnìyàn o naam ọlọ́run ní yá ayọ̀ lẹ́dínà àmánú ọlọ́run ní mo gbà yín onígbàgbọ́ ha ìtọ́kùlọ́ha ẹ̀páyọ̀ ọlọ́run àwọn àfáà jẹ́ ká mọ̀ kí gbogbo àtọ́lọ́n bá ti sọ pé yá ayọ́ ẹlẹ́dẹ́ náà àmọ́nà ó fẹ́ fún wa lófin ni ìmọ̀ kó pa wá láṣẹ àbí kó kọ nǹkan fún wa àbí kó tọ́ wa sọ́nà ìgbésẹ̀ tá a fi lè láṣeyọrí láyé àtọ́wọ́jà lè kíyàmà nínú àwọn ìgbésẹ̀ téèyàn lè fi láṣeyọrí láyé àtọ́wọ́jà lè kíyàmà téèyàn fi lè jẹ́ ẹni tí ṣàkóso èèyàn personality èèyàn tó lè nítumọ̀ láwùjọ ọlọ́ni wà kó lè kọ́ ọ̀la ṣẹ́díyàn má lọ tú sí ṣẹ̀dídà o ìrànwọ́ lọ́nà kẹ́ máa sọ̀rọ̀ tó lé tó lé kókó ọ̀kúlùkọ́ ọlá ṣẹ̀dídà káwọlá ṣẹ̀dídà ọ̀rọ̀ tó lé kókókó ọlọ́run ni a sọ̀rọ̀ tó lé kókókó ìyàtọ̀ ń bẹ láàrin bisin washin asadad almuwafakọ wàlẹ̀ ìsọ́ọ̀bà kí n kò ṣe rẹ́gí kò náà ń pè ní sadad ọ̀kan náà àwọn àfọ́ ní orílẹ̀-èdè tá a wà yìí nínú àwọn àbá tó ṣáájú ọmọ ah, Sheikh Uthman bin Fodi Sultan Muhammad Bello tí ó jẹ́ ọmọ Usman bin Fodi ó kọ kan ó ní. مفتاح السداد في أقسام أهل هذه البلاد مفتاح السداد في أقسام أهل هذه البلاد kọ́kọ́rọ́ tó ṣe rẹ́gí lérí àlàyé ìpín táwọn aráàlú wa yìí pín sí àwọn ló fi kọ tírà àwọn àwọn maksutọt ní manuscript tírà yẹn dáa pọ̀ ṣùgbọ́n kò sí lórí igbá àwọn aláfọwọ́kọ ọjọ́ ni inshallah ta'ala kọlọ́n kó yasara rẹ̀ fún wa ó sún mọ́ kó jáde tí ó lè wọ́ tí ó lè jẹ́ pé yóò wà ní kò rí gbà tíra tawhid mi ó sì sọ̀rọ̀ nípa ìtàn Islam ní Nàìjíríà ní ṣókí pàápàá jùlọ lókè ọ̀yà ó pín àwọn èèyàn sọ́nà mẹ́ta àkọ́kọ́ nu wọn àwọn alimuslimun àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n dúró lórí ìpìlẹ̀ ẹ̀sìn wọn ò yẹ kó wọ́n mùsùlùmí ni wọ́n àwọn ẹlẹ́ẹ̀kejì ọlà tó ti pé hum muslimun mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ hum kuffar hum muslimun mùsùlùmí ni wọ́n wà kọ̀dìrìtà dùn wọ́n ti wá kó mọ̀ wọ́n ti jáde kó nu islam fasoru fa'asubahu كافرين nàfikún wọn ní kẹfẹ́rí àwọn èèyàn challenge wọn lérí ẹ̀ ẹ̀jẹ̀ sọ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta alkufar bil asọ́ọ̀la àwọn tó ṣe pé kẹfẹ́rí ni wọ́n pọ́nbélé láti ilẹ̀ wọn ò kulẹ̀ fìgbà kan mùsùlùmí ẹlẹ́bọ̀ kẹfẹ́rí ni wọ́n ọ̀nà mẹ́ta tí wọ́n pín àwọn èèyàn sí nìyẹn nígbà tí wọ́n fẹ́ ṣe alharakatul islahiyya lè sheikh Uthman bin Fodi jihadu Uthman bin Fodi èyí tí ó ṣẹlẹ̀ nínú tàtúwá náà máa kà wọ́n bíbá táwọn bá àwọn èèyàn àwọn pín àwọn èèyàn sọ́nà mẹ́ta àwọn mùsùlùmí ń bẹ nínú àwọn èèyàn tó ń bẹ ní Maiduguri Borno àwọn tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n wọ́n di kèfèrí alkufuru bilirtidad wọ́n di kèfèrí látara pé wọ́n wu ìwà wọ́n ṣe ìṣesí tó sọ̀yàn di kèfèrí ṣùgbọ́n lójú tí wọ́n mọ̀ pé àwọn mùsùlùmí ṣùgbọ́n lọ́dọ̀ tàwọn àwọn ti declare àwọn pé kèfèrí ni wọ́n ló fi jẹ́ pé wà tí wọ́n challenge wọn pé ẹlẹ́yinja jihad àwọn mùsùlùmí lẹ́ ń pa ọ̀rọ̀ pọ̀ lórí abala bẹ̀yẹn àwọn afa sọ̀rọ̀ lórí ẹ̀ jihad usman bin fodi ṣé jihad kọ́bálí ni àbí jihad islami torí pé nínú ìwé history tá a bá kà ní tẹ́rì ń bẹ̀ ni pé fúlàní kìnìún ni fúlàní war fúlàní jihad against hausa tribe tí wọ́n pè yẹn is that true ṣé bó ṣe rí nìyẹn ní tí wọ́n fi àtàkì wọn torí pé Muhammadu Amin Al-Kanemi àwọn yẹn náà wọ́n sọ̀rọ̀ lórí gbàgbà ẹ sọ pé àwọn èèyàn ṣe mùsùlùmí wọ́n ń kírun ẹ sì kó dàdé ẹ ń pa wọn ẹ mú wọn lẹ́rú òun ni ọmọ Usman bin Fodio ló fi fèsì gbé náà muslimun walakinnahum kọ̀dìrìtàdù wọ́n ti di kèfèrí torí pé alukófóró bẹ̀rẹ̀ ti lè di kèfèrí náà látara pé ó ṣe ntọ́sọ́ di kèfèrí àwọn ẹlẹ́ẹ̀kẹta làwọn pé alukófòrò bìlẹ̀ àsọ̀lá alimuhim tíra yẹn tíra tó gbogbo pages yẹ bẹ́ẹ̀ lójú twenty five pages lọ pẹ̀lú hatu ńláńláńlá tó ní kì í ṣe hatu lọ́wọ́ ẹ̀ ní àfọwọ́kọ òní so manuscript ni bàtútọ́ọ̀tì ni aláǹfààní àti ìkan Maiduguri ìkan ní Sokoto ìkan ní Kaduna so àwọn màkútọ́ tẹ̀ wá so agbésíwájú ọlọ́run kọ́ lọ́n kó yà sára rẹ̀ láti ṣe náà ṣòro rẹ̀ kọ́rí true tahqiq tíra àkídà ni tó sì sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tawhid láàfin mọ̀ pé àwọn Nàìjíríà náà wọ́n ti ṣiṣẹ́ rí so kọ́ lọ́n wọn bá kí wọ́n á sanwó lẹ́sàn-án almuhim má túmọ̀ rẹ̀ sí qawlan shadida ọlọ́run ò ní ọ̀rọ̀ tó le koko ọ̀rọ̀ bí nǹkan bá ṣe rí náà ní kéèyàn ó ṣe sọ má fi kún má yọ kúrò apá ẹ̀ ọlọ́run wa qulu qawlan sadida ẹ máa sọ ọ̀rọ̀ tó bá ṣe rẹ́gí tó bá dọ́gba pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé òdodo torí pé ti ń jó òdodo òun ni mutabaqatu al-kalam al-waqi' kọ́rọ̀ téèyàn ń sọ kó dọ́gba pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ dídí òdodo nìyẹn ọlọ́run mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run ìdá nínú tọ́lọ́run bá dá dógó ìtakùlẹ̀ ẹ páyọ̀ ọlọ́run ó ti kó gbogbo ẹ̀ sínú ṣùgbọ́n lọ́run wá fẹ́ sọ pàtàkì kéèyàn ó máa sọ̀rọ̀ bọ́rọ̀ bá ṣe rí lóbìnrin wà kó lò káwọlẹ̀ ṣètìlẹ̀ má exaggerate nǹkan mẹ́ta nígbà tó mọ̀ so méjìlá a máa padà rí wípé tó àmọ́ mọ̀ sọ́ba náà ni kò lè là ọkùnrin kan lọ sọ dídá má pé kán ẹ̀kọ́ sọ là ọkùnrin eléyìí náà nínú àmì ìbẹ̀rù ọlọ́run kéèyàn jẹ́ sọ dodo irú nǹkan báyìí máa ṣèyàn lẹ́ni àpọ́nlé àwọn ẹ̀jẹ̀ tẹ̀kún àti mọ̀ wípé kọ́ọ̀lá sẹ̀díd bọ́ bá ṣe rí ṣùgbọ́n ẹ sá máa jóun wo sọ̀rọ̀ ẹ dákun ẹ dé yẹn kí tó sọ̀rọ̀ ẹ má jóun wo sọ̀rọ̀ sọ̀tọ̀rọ̀ rẹ bá ti dà báwọn àdánwò ní kọ́lọ́nkọ́ kọ́ ṣàánú wa. nítorí àsìkò ọlọ́run ọba tún sọ láàyè mí náà alukur'an ọlọ́run ọba ní wa man yattaqillaha yaj'al lahu makhraja gbogbo ẹnikẹ́ni tó bá páyà ọlọ́run ọlọ́run ọba yóò fún ní ọ̀nà àbáyọ wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́run yóò sì ṣe jẹ́ ẹ̀mú fún níbi tí ò ràn kàn níbi tí ò lérò ọlọ́run máa ṣe jẹ́ ẹ̀mú fún so yẹn túmọ̀ sí pé ayé eléyìí ń sọ fawaidu taqwa àǹfààní tó ń bẹ níbi kéèyàn bẹ̀rù ọlọ́run wa man ẹni tó bá pààyàn ọlọ́run yaj'al lahu makhraja ọlọ́run al tọ́lọ́run bá ti fún yàn makhraj àdó èèyàn gbà bí nǹkan kan bá há bó o bá korí bọ ẹ há yẹn tó o bá ti korí bọ yọ lànà fún ọ o lè há mẹ́lòmí sùnwọ́n tí o bá korí bọ ẹ má lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ há àìmọ́ korí bọ tó o bá ti korí bọ yọ lànà fún ọ àdéhùn ọlọ́run ni àwọn olólùwọ́n wa máa ń ṣe é fún wa máa yẹ tẹ̀kẹ̀lá ẹlòmíràn wa máa wò pé ah, àìwá àmọye nǹkan téèyàn bẹ̀rù ọlọ́run téèyàn tó dín náà ẹni tó bá bẹ̀rù ọlọ́run kò ní rí sípò dí yóò sí kìíní yóò fi sí fún ọkàn rẹ̀ ó tún balẹ̀ ṣùgbọ́n ẹni tí ọba níbi ẹ̀rọ ọlọ́run bó bá sí fún gan-an ìwà lòun ni kò nù gbèsè ayé ìdí ẹ̀dọ́gbọ́n ọmọ yẹn tẹ́kọ̀lọ́há ẹni tó bá páyọ̀ ọlọ́run yẹjọ lahu makharaja láì mí ọlọ́run yẹjọ lahu min amrihi yusra lérí gbogbo àlámọ̀rí rẹ̀ ọlọ́run ó jẹ́ ọmọ àjàsí dẹ́kun sòyẹn túmọ̀ pé a máa sáré báàsì níbẹ̀rù ọlọ́run ọlọ́run jọ̀rọ̀ mi ó jásí rọrùn lọ́ọ́ bẹ̀rù ọlọ́run kì í sọ̀rọ̀ ọmọ dáwákà ìwọ náà bẹ̀rù ọlọ́run yẹ sí ọwọ́ rẹ wò wa man yattaqillah yaj'al lahu makhraja ẹni tó bá ti páyọ ọlọ́run ọlọ́run ó sì ọ̀nà àbáyọ fún lórúkọ àlámọ̀rí ẹ ìyẹn nìkan kọ́ wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́run ó máa ṣe jẹ́ mú fún min haythu la yahtasib ibi tí òòràn kan ọlọ́run ó ṣe kí ni o ọlọ́run ó máa ṣe ìjẹ́ mú fún bẹ́ẹ̀. àmẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn rí tí ó sá máa dààmú káàkiri bó ṣe ń dààmú tó náà gbogbo ẹ̀ náà jọra wọn ṣùgbọ́n ẹni tó bá bẹ̀rù ọlọ́run kódà kó ṣe pé kékeré ló ní àmì kọ̀nà ayọ̀ ọkàn nínú kékeré tó nìyẹn pọ̀ ju èyí tó lọ bá kó fún wa ní kọ̀nà ọlọ́run bá sọ ọlọ́run ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم ọlọ́run tún wá ní shirt níbí ó mú wá ní jumlatu shirtiya in tattakullah tó ẹ bá lọ páyọ ọlọ́run ni ìyẹn tó náà pé tó ẹ bá ti páyọ ọlọ́run ní tá a fẹ́ sọ yóò lè jẹ́ tìmí in tattakullah tó ẹ bá páyọ ọlọ́run yaj'al lakum furqana ọlọ́run yóò fún yín ní furqana ما هو الفرقان هو الفاصل بين الحق والباطل ntí ó máa jẹ́ mọ ìyàtọ̀ láàrin irọ́ àti òdodo ẹlòmíín bẹ kí n ṣe pé ọmọ kí ó pọ̀ tó o bá sọ̀rọ̀ kó ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ò lè rí bẹ́ẹ̀ lóòótọ́ ànímọ̀ tó yẹ o kíní yẹ o kò lè jó tọ́ ọlọ́run fún ni furqan furqan ẹlòmíín sì ń bẹ tí bá ń ka tíra in tí o mọ gbọ́ inú tíra wọn ẹlòmíì òdì lòun ọgbọ̀ yìí ìmọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dáadáa wàmọ̀ in tattaqullaha ìdí àti ọkọ̀ fattaqullaha wa yu'allimukumullah ìbẹ̀rù ọlọ́run nípìnlẹ̀ gbogbo rí bẹ́ẹ̀yàn bá bẹ̀rù ọlọ́run èèyàn jọjọ gbà bọ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò kù fọgbọ́n ọlọ́run in tattaqullaha ẹ̀ bá ọlọ́run ọlọ́run yóò fún yín ní criterion alfosil bẹ́ẹ̀ni alhaq wal batil nǹkan tẹ́ fi máa sòpin yà láàrin òótọ́ àmẹ́yẹ lómi ọlọ́run kọ́ sàánú yàn yóò mọ mùmùràrà nínú nǹkan kan báyìí ṣùgbọ́n àwọn tó bá jó olùbẹ̀rù ọlọ́run tán jó ní mímọ́ àwọn àfáà fi sọ wípé ìdá akbalat alfitna alimaha alulama. Al tí fìtínà bá ti yọ tí ń bọ̀ báyìí lọ́ọ̀kan àwọn onímọ̀ ọ̀dọ̀ fìtínà ló ń bọ̀ yìí wọ́n ò ti mọ̀ ṣùgbọ́n wà yídà adbarat alimaha aljuhala tí fìtínà bá ti sọ sẹ́ẹ̀ rẹ̀ tán tó lọ tán tó kọ̀yìn làwọn alẹ́ àwọn ẹ̀sìn gbọ̀ngàn o fìtínà ni àwọn àti sọ o là ń gbọ̀ ti lọ tán kí ni àwọn olùmọ̀ fi mọ fìtínà ìtọ̀tọ̀kùlọ́ ẹ̀jẹ̀ lákùn fọ́kọ́ rẹ̀ torí pé tí fìtínà yẹn bá ń bọ̀ kò ní wọ aṣọ fìtínà ní òjò pọ̀lọpọ̀ àwọn èèyàn mà èyí ń bẹ nú ọ̀rọ̀ òṣèlú àfáàmì ẹ ṣe pẹ̀lẹ́ o ọ̀rọ̀ yìí lágbára o ẹ má ṣe tí ó dọ̀tí ìjọba lọ́àbí ẹlẹ́mìkà torí ẹ̀sìn náà ni at the end of the day ó kọ̀ ọ̀rẹ́ padà bàjẹ́ ẹnikẹ́ni tọ́lọ́ bá fún ní furcon bí o gbọ́ nǹkan máa ń kíníkà kò sí tó burú bẹ́ẹ̀ ara rẹ̀ ò ní fàṣí nǹkan yẹn ẹ sáà jẹ́ àkúrà dúró ná ká má dájọ́ ọlọ́run lórí ṣùgbọ́n tòun ti pé kò tí ì mọ̀dájọ́ ọlọ́run èyí tó jòdodo yẹn ìbẹ̀rẹ̀ lọ́wọ́ máa jẹ́ kẹ́mi rè ọ́fíìsì ó lè má ti mọ̀dájọ́ o bẹ̀ tọ́ bá padà wàá gbọ́dọ̀ ẹni pé òun náà ń sọ bẹ́ẹ̀ ìdágbèm fọ̀rọ̀kọ́ ni ẹlòmíín sì ń bẹ yóò máa mú mọ̀ràn àánú bàjẹ́ ni lọ́bi jápẹ́ ẹlòmíín bẹ àìmọye nǹkan mìíràn máa ṣe kódà o tí ì lè má rí nọ́ọ̀sù kàkà lérí ẹ̀ ṣùgbọ́n lẹ́tà àgbà tó bá padà nọ́ọ̀sù kàkà ah, wọ́n náà ń wò pé ọlọ́run ó ṣe fẹ́ náà nìyẹn ntọ́tọ́ àwọn aṣọ pé kéèyàn mọ̀ nímọ̀ ọkọ máa ní fòrókọ́ọ̀nù ń bẹ yẹ kó àwọn kan tún bá dé bẹ̀ kí lóun fẹ́ nímọ̀ sí ọlọ́run ti jogún fòrókọ́ọ̀nù bóun ò nímọ̀ kankan òun ti mọ tó da láà ntọ́tọ́kù lọ́ọ́ tẹ bá páyọ̀ ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ pẹ̀lú ìmọ̀ yaj'al lakum fòrókọ́ọ̀nù ọlọ́run yóò fún yín ní tẹ́ fi máa sọkún yà láàrin òótọ́ àti òdodo wa yukaffiru ankum sayyi'atikum bóyá bá páyọ̀ ọlọ́run ọlọ́run yóò máa ha àwọn àṣìṣe wa yóò máa ha dànù kí ni túmọ̀ yẹn àìmọye nǹkan tá a ti ṣe láàárọ̀ yìí léni tó ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe wa tó ti parẹ́ wájú ọlọ́run nítorí wípé apá ẹ̀ ọlọ́run nígbà tá à ń ṣe nǹkan yẹn a ṣe nítorí tọlọ́run kéèyàn ò kúrò lé kọ́mọ bọ̀ wá mọ́sálásí kọ́sàlùwàlá láti lé kì í bí kọ́ wá sàlùwàlá mọ́sálásí o kọ́sàlùwàlá wá láti lé ẹsẹ̀ ọ̀tún tó bá gbé wọ́n fi ṣe kí ni wọ́n fi pa á ẹsẹ̀ òsì tó bá gbé wọ́n fi máa ṣe darajat so ẹ wá wo ẹsẹ̀ tá a ti gbé lẹ́nu ìgbà tó ń sọ àwàlá tó ń fọjú anabisọ́lá àṣàlà ìgbé gbogbo àwọn kàtọ́yà àwọn àṣìṣe bómi ojú ṣe ń dà á lẹ̀ nígbà tó ń fọjú yẹn yóò máa bá omi ojú yẹn sọ̀kalẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àníyàn pé ó ṣàlùwàlá náà bó ṣe yẹ kó ṣe wàyò ká fèrè ankom ṣe àtìkù bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run máa àwọn àṣìṣe dànù wa yaghfir lakum ọlọ́run ó sì mọ̀ forí ẹ̀ṣẹ̀ yín jìn torí pé nínú takuwa náà ni tauba ẹ nínú pé èèyàn páyà ọlọ́run ni kéèyàn ronú kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ní máa jẹ́ kéèyàn gbé àǹtí ah, mo ṣe yóò máa dáa ẹni ọ̀bẹ̀rù ọlọ́run yóò ní kí burú mbẹ́ ní tí sọ nìyẹn so ìbẹ̀rù ọlọ́run ní máa jẹ́ kéèyàn ó túbà kéèyàn ó ronú pé ah, eléyìí tí mo máa ń ṣe yìí kódà nǹkan mìíràn gan bẹ kéèyàn gan obìnrin ẹ̀ léèrè ọmọ kan kan ọwọsọ kan bíi pátápátá yìí ṣe kébí pátápátá obìnrin wọ́n á sọ fún gbà ah, bó ṣe ṣe yí ó náà ṣe muslim ẹni ẹ wá ní bí jésù bá wáyé gan pé yọ láìkí bó ṣe ṣe mùsùlùmí ká ní jésù wáyé báyìí tí gbogbo àwọn èèyàn bá ń lọ ọ̀dọ̀ rẹ̀ ṣé yóò nífẹ̀ẹ́ sí kọ́ wá sọ́dọ̀ òun bó ṣe rí tó bá yẹ pé jésù yẹn jẹ́ bẹ́ẹ̀ ṣe pé gangan o tó bá yẹ pé bó ṣe jẹ́ ló jẹ́ o tí èsì pé o <laughs> òun náà mọ ọmọ o màtọ́ yẹ kébi manuel kelma inú rẹ̀ ò ní dùn kó rí ọgbọ́n ṣe múra ara rẹ̀ wá kó tì kíní yẹn wá sí làákàyè náà ṣùgbọ́n tọ́kọ́ fi pàdé pé ẹ̀ ẹ̀ wọ́n ṣe muslim ẹ̀ wọ́n ṣe muslim so àìsí takọ́ àmì n tí ò dá bẹ́ẹ̀yàn bá níbi ẹ̀rọ ọlọ́ tán bá ti sọ fún yàn ẹ̀mí èèyàn náà ẹ̀rọ ọlọ́wọ́ bá yàn èèyàn tọrọ àforíjì ṣùgbọ́n ẹni tẹ́ bá rí tó mùmù rárá lórí ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ sọ fún tí ò gbọ́ tẹ́ ẹ pa lówe tí ò gbọ́ tẹ́ ẹ ṣe ní wáàsí tí ò gbọ́ tó mùmù rárá rẹ̀ ẹ̀rọ kò bẹ̀rù ọlọ́ téèyàn bá bẹ̀rù ọlọ́ ẹ̀rọ ọlọ́ ó bá yàn láti máa yapa àṣẹ ọlọ́run àbí láti lè máa dúndùn pé ọlọ́run ṣe ń tọ́ bá ṣe ń tó ní má ṣe yẹn ni màá má ṣe ìbẹ̀rù ọlọ́run ni máa ń kóyàn níjànú kódà kẹ́mi fẹ́ ṣe ìbẹ̀rù ọlọ́run yóò kóyàn níjànú pé ah, má jẹ́ kí n ṣe nǹkan yìí torí pé ọlọ́run ò ní fẹ́ sí ṣòdí ìyẹn tọ́lọ́run sọ pé wàyà fúru lakum dunubakum ọlọ́run ó sì máa tara pé ìbẹ̀rù ọlọ́run yóò máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ yín ewé kò sí gbogbo aná ìlànà ibi tá a kù sí màdínà bá ti bẹ̀rù ọlọ́run wallahu dhul fadlil azim ẹ̀dájú ọlọ́run ọba tí ọba alájùlọ ni tí ó tóbi jùlọ sọ abẹ́rẹ́ wọn bá ní tóbi eléyìí tí a kà fún wa lẹ́yìn ọlọ́run ló ṣe wá láǹfààní ṣáàlà tí ó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́lọ́n wọ́n sọ àtúfáná lọ a ó máa tẹ̀síwájú nínú àwọn ahadith èyí tó ń bẹ ní abẹ́ báàbò yìí wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala wa sahbihi wa sallama taslima subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk